ẹ̀kọ́ kẹsàn-án Mósè àti òfin Ọlọ́run ìran isaki ló wá di orílẹ̀-èdè ńlá tí a ń pè ní Ísírẹ́lì lónìí Mósè jẹ́ ọ̀kan lára ìran Ísákì ó gba Ọlọ́run gbọ́ ó sì ṣe ìgbọ́rọ̀ sí i Ọlọ́run pe Mósè lọ sí orí òkè kan ní ibi tí ó ti bá a sọ̀rọ̀ ó fún Mósè ní òfin láti lọ kọ́ àwọn ènìyàn wọ́n sì padà wá láti orí òkè pẹ̀lú òfin ọlọ́run tí a kọ sí orí òkúta. ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn ṣe ìgbọ́rọ̀ sí òfin rẹ̀